الله أكبر الله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 في آياته الكريمة وكما حصل النبي صلى الله عليه وسلم على ذلك في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن الفساد الذي انتشر ولا يزال ينتشر في الأرض له أسباب قد ذكرنا من أسباب انتشار الفساد في بعض خطبنا أما اليوم عباد الله فاعلموا أن من أسباب انتشار الفساد في الأرض الاستماع إلى الأغاني ومشاهدة الأفلام والمسلسلات اعلموا عباد الله أن هذه الأشياء محرمة آه، بنص من القرآن وبأحاديث النبي صلى الله عليه وسلم إما صريح إما صريحة أو غير صريحة واعلموا عباد الله أن الناس يتعلمون أمورا كثيرة سيئة خبيثة من هذه الأشياء من الأفلام والمسلسلات ولذلك يجب علينا أن نبتعد عن مشاهدة هذه الأشياء مما يتعلم مما يتعلم من هذه آه، الأفلام والمسلسلات ما يمس بعقيدة المرء ما يمس بعقيدة المرء أو ما يفسد عقيدته إن لم يضعف عقيدته إن لم آه، يبطل العقيدة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد حذرنا من من النظر إلى الحرام أو الاستماع إلى الحرام كما قال الله سبحانه وتعالى في سورة الإسراء ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا واعلموا عباد الله أن الغناء اتفق الأئمة الأربعة على تحريمه ولم يجوزه أحد منهم إلا الذين يقولون عليهم واعلموا أن الله سبحانه وتعالى قد حذرنا ونهانا عن الاستماع أو اشتراء الغناء كما ذكر الله سبحانه وتعالى في سورة لقمان ومن الناس من يشتري له الحديث ليذل, ليذل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين قد نهانا النبي الله سبحانه وتعالى بهذه الآية وفسر الصحابة الذين هم آه، مفسرين الذين هم مفسرون من الصحابة أمثال عبد الله بن عباس وعبد الله بن مسعود وغيرهما بأن هذه الآية نزلت آه، في الغناء ولذلك يجب علينا أن نبتعد ونجتنب آه، الاستماع إلى هذه الأغاني الخليعة الذي التي تفسد العقيدة وتفسد المعاملات وتفسد الأخلاق adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti gẹ̀fún aṣíwájú wa anábi sallallahu alaihi wasallam alékún kí Allah subhanahu wa ta'ala alékún orí ajẹ́jẹ́ tààrẹ kí olúwa bá wá kó bá mú bá wọn tàbí annabi àti gbogbo àtọ́ wà lórí lànà annabi sallallahu alaihi wasallam tí tí ó fi díjọ́ gbídal kiyama ẹ̀yà rúsí Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká lọ lè mọ̀ pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun lè lérí gbogbo ọ̀rọ̀ bí Allah subhanahu wa ta'ala bá sọ̀rọ̀ bá bá rí qala Allah Allah subhanahu wa ta'ala sọ báyìí pé gbogbo qala fulan wa ilan lágbájá wí báyìí lágbájá wí báyìí agbèjì e sẹgbẹ́ kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kálọ̀ lè máa ipé tó burú jù ní gbogbo àlámọ̀rí ẹ̀dá òun náà ni àdádálẹ̀ àdádálẹ̀ tá rí wọn anù ni anù tá a sì ríhun kìí gbìyàn débi ire kìí gbìyàn débi kí Allah subhanahu wa ta'ala ima ti sábàbí tí ya máa fi wọ́n ni abi Allah subhanahu wa ẹ̀yọ́rú sí Allah subhanahu wa ta'ala ẹ̀bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ọba tó dáwà bó ṣe pa wá láṣẹ ẹ̀bẹ̀rù rẹ̀ nínú al-Qur'an níbi ọ̀kan òjọ̀kan nínú àwọn àyà rẹ̀ gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bóun náà ṣe sáláì máa ṣe wá lójú kòkòrò lórí ìpáyà Allah subhanahu wa ta'ala níbi àwọn hadisi rẹ̀ tó láyé lónìí tí ń ṣẹlẹ̀ lórí omi tí ń ṣẹlẹ̀ lórí ọ̀dẹ̀ tí ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní gbangba àwọn àbàjẹ́ tá ń sọ yìí kò sáláì kò máa ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú àwọn sábàbí kan ó láwọn àdí àwọn okùnfà tó fà á tó wá bí wá dà gẹ́gẹ́ bí pé ẹni tí ò bá bá wọn ṣe ìbàjẹ́ yìí òun ni wọ́n máa rí bí ẹni tí ò lájú bí ẹni tí ò dá nǹkan mà bí ẹni tí ò mọ nǹkan tí ń ṣe ẹ̀rù sí Allah subhanahu wa ta'ala inú àwọn nǹkan tí máa ń ṣokùnfà ìbàjẹ́ títàká láwùjọ òun náà ni mushahadatul ẹ àwọn fíìmù tó jẹ́ pé takaraka ni wá wọlé ìta yóò tún wò mí wá wọlé ìta yóò tún wò mí inú àwọn nǹkan tí máa ń ṣokùnfà ìbàjẹ́ láwùjọ wa ni látara kíni látara nǹkan tí àwọn nǹkan yẹ kó sínú látara eríṣiríṣi tí wọ́n máa ṣe nínú àwọn eré orí ìtàgé yìí nínú àwọn fíìmù tí wọ́n ṣe lóríṣiríṣi yìí tó jẹ́ pé aburú tí ń kó bá àwùjọ kò kéré alákọ̀ọ́kọ́ tá wò al-aflam wal musalsalat àwọn fíìmù tá à ń sọ yìí ẹ́ àtàwọn kí ní ẹ̀ẹ́sánwò mọ́ máwọn ẹ̀sánwò lẹ́yìn tàbálọ̀lẹ̀ wò á rí pé ìpìlẹ̀ rẹ̀ wọ́n máa lórí rọ́rì wa kọ́lá kó jẹ́ pé tó dáa òun ni wọ́n ṣe ń bẹ̀ lópin ìgbà tó jẹ́ pé irọ́ òun náà nìpìlẹ̀ rẹ̀ kálọ̀ lè mọ̀ pé nǹkan tó yẹ kí mùsùlùmí òdodo ká sí ni nítorí pé tẹ́ẹ̀ bá lọ wo àwọn eré tí wọ́n ń ṣe àwọn fíìmù eré tí wọ́n ń ṣe wọ́n máa ń sọra àwọn olókọ tí wọ́n ò jẹ́ wọ́n ó pẹ́ lómí ní bàbá ẹlòmí tí èsì bàbá rẹ̀ wọ́n ó pẹ́ lómí ní ìyàwó ẹlòmí tí náà láti mọ̀ yí pé ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí irọ́ ni wọ́n máa lé lórí gbogbo tí ẹ̀yàn bá sì máa lérí irọ́ kálọ̀ lè mọ̀ yí pé ìsìláàmù ò fàyè gbà wasallam anábì sépele àwọn tó jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa parọ́ láti lè bá pa àwọn èèyàn lẹ́rìn ẹn anábì ni wailun lahu wailun lahu anábì ni gbé kó máa bárò àwọn bẹ́ẹ̀ àwọn nítorí tí fi ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ yìí ó fẹ́ fi pa àwọn èèyàn àwọn comedian pé ah, àbẹ́kàwọn yóò kàn rẹ̀ ní in tí ó tẹ́lẹ̀ ó kọ tí ó jẹ́ yóò pèrà rẹ̀ in tí ó ṣe yóò ló ṣeun anábì ní egbé kó mọ bá rẹ̀ níbẹ̀ so ká wá wo eré dánwò fíìmù tí wọ́n wò lóríṣiríṣi yìí ká wá wo òdodo owó ní bẹ́ẹ̀bẹ́ nínú ìpìlẹ̀ rẹ̀ ká mọ́ sí wá sọ àwọn aburú ńláńlá tí ń bẹ́ẹ̀bẹ́ táwọn èèyàn máa ń kú látara rẹ̀ ẹ̀yọ́rú sí Allah subhanahu wa ta'ala ojú wa àtẹ́tí wa atọ́kan wa gbogbo ẹ̀ pátápátá òun náà láti ìṣirò ẹ̀ tó bá dìjọ́ gbogbo alkiyama ọlọ́wọ́ bá alikiola ó sọ fún wa nínú alkur'an ẹni wàlá takfù ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ad kullu ulaika nítójú orí òtó má sọ ìdékì rí òtó má sọ inna sam'a wal basara wal fu'ad àti etí tó fi ń gbọ́rọ̀ wal basara àtójú tó fi ń rìnà wal fu'ad àti ọkàn tó fi ń ro gbogbo tó ń ròyí kullu ulaika kana anhu mas'ula tó bá ti jẹ́ ògbìdà alkiyama ọlọ́run bá alkiyọlá yóò béèrè lọ́wọ́ wa nípa rẹ̀ etí rẹ̀ kí ló fi gbọ́ tó bá ti jẹ́ ògbìdà ojú rẹ̀ tó fi ń wó rán tó fi ń wó òkú o tó fi ń wo fíìmù tó fi ń wo ìbàjẹ́ tó bá díjọ́ gbídà kìyàmá ọlọ́ọ̀bà àdíkẹ́ Allah subhanahu wa ta'ala yóò béèrè lọ́wọ́ rẹ̀ ìgbé kí ló fojú rẹ̀ sí gbogbo tó fi ṣe ó sì sí rẹ̀ tó bá díjọ́ gbídà kìyàmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ̀ ọkàn pa gbogbo nǹkan ń pọ̀ ọkàn rẹ̀ tó fi ń rò ó jẹ́ ń ṣe léyìí láburú jẹ́ ń wà báyìí láburú ẹ̀yẹrúsí Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká lọ lè máa wípé àwọn fíìmù eríṣiríṣi tí wọ́n ń pè ní home theater táwọn èèyàn ń wò káàkiri nìsìn tó ká lọ lè máa wípé aburú rẹ̀ lágbára gan ọ́dá aburú rẹ̀ ní báyìí ló ti ma ń bẹ nínú De pé ìmọ̀ bá àdìsọ́kà jẹ́ yóò bá àdìsọ́kà ẹ̀jẹ́ kọ́dà ó lè gbé ẹjáde e kúrò nínú Islam inú aburú tí bẹ́ẹ̀ bí àwọn eré yìí lápẹjúwé inú àwọn nǹkan tó bá àkídà jẹ́ òun náà ni pé tẹ́bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí wọ́n máa ṣe yìí ibẹ̀ ni wọ́n ti máa kọ́ àwọn èèyàn ipé alìrìtìjá ìlàlùkòhán wọ́lkàdá ì bóò ni tí wàhálà bá ṣẹlẹ̀ sí wa tádàwò bá ṣẹlẹ̀ sí wa èyí bá ṣe lọ sí ọ̀dà àwọn aláwo bá ṣe lọ sí ọ̀dà àwọn oníṣọ́ọ̀ṣì ẹ̀ ọ̀nà ìbéèrè làwọn yóò ti wo fíìmù mi wọ́n ni ah, a nígbà rẹ̀ wá wá tọ́jú rẹ̀ táàrí wo wọ́n wà ní ẹkẹsẹ̀ wọ́n ni ẹkẹsẹ̀ ẹlébọ̀ kí ni túnmọ̀ ẹkẹsẹ̀ ẹlébọ̀ wọ́n wá gbé wọ́n wá gbé àwọn aláwo wá dọ́dọ̀ aláwo aláwo ni ó wà rí tọ́jú tọ́jú rẹ̀ ti wọn ò ní rí tọ́jú wọ́n wá gbé lọ chọ́ọ̀chì gbé dé ni ti rí ìnira wá mú ẹnìkan náà tó náà ti worú fíìmù báhùn rí ẹ́n ìjọ́ kọ̀kọ́ máa lọ sọ́rọ̀kà ẹ̀ náà ni pé ọ̀rọ̀ mi yìí sáà ní tẹ̀sẹ̀ ilé bọ̀ báyìí ìbò ló ti gbọ́ ẹsẹ̀ ilé ṣe bíbi tó ti gbọ́ náà níbi fíìmù tí ń wò ìmò ló ti gbọ́ èyí látara bee ẹwà rí tó bá wá dé jọ́sì yóò wá gbádùn yóò wá jọ wọ́n àjọ máa pariwo wọ́n àjọ máa fòsókè ẹwà olóòdìtẹ́ bá wà dídáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí tó yẹ pé ni wọ́n irú àwọn tó gbé jáde ẹ̀wọ̀n wá jáde wọ́n lọ sọ́dọ̀ àwọn aláwo wọ́n lọ sọ́dọ̀ àwọn oríṣọ́ọ̀tì àwọn yíò wá gbàdúà wọ́n láwọn gbàdúà fún wa wọ́n pè nǹkan mílẹ̀ Allah subhanahu wa ta'ala ó wá ṣe déédé àkọọ́lẹ̀ pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ ṣe ìwòsàn fún látara bẹ́ẹ̀ yóò wá rí pé ah ibi eléyìí gangan ó náà lòdòdó inú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀nu ìmá bá àdìsọ́kàyà jẹ́ yóò jẹ káwọn èèyàn máa rí pé aláwo àwọn aláwo ẹ̀ẹ́ pé kò sí nǹkan tó burú ibikẹ́yàn ó sáwó wọ́n máa rí pé kò sí tó burú ibikẹ́yàn máa yọ ìyẹléwọ̀ káàkiri kẹ́yàn máa lọ sí ọ̀dọ̀ àwọn adáhùn sí inú àwọn aburú fíìmù wíwò òun náà ni zàzàtù àtàtì àṣíkọ́ bẹ́yìn inú aburú tí ń bẹ́m̀bí fíìmù wíwò òun náà ni pé in ma ṣe kí trust in ìfọkàntán rẹ ní láàrin lọ́kọláyà láàrin lọ́kọláyà ìfọkàntán rẹ ní tí a mo jẹ́rì ọkọ mi a mo jẹ́rì ìyàwó mi in ma jẹ́ kó mí tí ò bá ti ẹ̀wú tí ò bó oṣù yányá inú àwọn aburú tí ń bẹ́m̀bẹ̀ ni Eh, ibi fíìmù tẹ́lómí ó ti wo fíìmù òun náà ni ó ti rí pẹ́ nìkan olóhun travel Àbújá àṣẹ́kò Àbújá àtótẹ́rì ló wà pẹ̀lú obìnrin kan ìjọkíjọ́ tọ́kọ rẹ̀ bá ti wá sọ fún pé à ìyàwó mi mo fẹ́ jábújá eh, ọkàn rẹ̀ ó ti bá sọ fún ṣètá ní ó gbé wa yá ọkùnrin òsìlẹ̀ trọ́sì o ẹwọ fíìmù tàà wòjú òní bẹ́ni òsìlẹ̀ òun láàbújá nù òtẹ́rì ló lọ yóò sì máa ṣe kíní yóò máa fura sí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí ìyàwó náà bá ṣèṣe sí kan ìntọ́kọ̀ náà ti wò níbi fíìmù tẹ́lẹ̀ torí fáwọn obìnrin kan ṣe in ti ṣètà ní mọ̀gbíwá sọ́kàn ẹ̀dà ní pé à gbogbo tó ń ṣẹlẹ̀ nínú fíìmù ẹni tí ń ṣẹlẹ̀ láyé òun náà wọ́n fi ń ṣe fíìmù ó fúra síyàwó rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí inú àwọn aburú tí máa ń fà láwùjọ ni inú àwọn aburú tí máa ni kọ̀tí àtúrọ̀hìm ìgbé à ah, eléyìí fámílì rẹ̀ ní ṣe eléyìí ìyá rẹ̀ ní ṣe eléyìí bàbá rẹ̀ ní ṣe tipẹ́tipẹ́tipẹ́ ń jọun tán bá sọ fún yẹn pé ìyá rẹ̀ ní ṣe ọ́ èyí ó bẹ̀rẹ̀ lè dìgbájú lé ń tọ̀ mi yóò sì máa ṣe mí kọ́lá tán bá sọ fún ọ pé aburú tí ń ṣe ọ́ yìí ẹ̀gbọ́n rẹ̀ ní bẹ́ẹ̀bẹ́ ni èyí ó ṣe kí a ah, rárá kò jẹ́ rí bẹ́ẹ̀ àmọ́ látara eré ìtàgé táwọn èèyàn ń wò tó jẹ́ pé wọ́n ti rí bí tó jẹ́ pé tí ń ṣẹlẹ̀ láyé náà ni ẹ wọ́n ti rí níbi eré rítàgé kí ya tí ti ń sọ ma rẹ̀ tí ń sàbúrú fọ́mà rẹ̀ wọ́n ti rí níbi eré rítàgé tí bàbá tí ti ń sàbúrú fọ́mà tó bínú wọ́n ti rí níbi eré rítàgé tọ́mà ìyá méjì tí wọ́n ti ń sàìdá fúnra wọn wọ́n ni ah tó fi lè máa mú ṣẹlẹ̀ báyìí tí ń ṣẹlẹ̀ láyé òun náà ni wọ́n ń gbé sí fún àwọn so látara bẹ́ẹ̀ ẹ̀yìn tàbúrú bá ń à ń ah, tí ń ṣe ọ ìyá rẹ̀ lábá ń bẹ̀ kò ní ṣe méjì tó fi gbà nítorí pé nǹkan àwọn òjẹ́ tuntun létí ẹ̀ kò jẹ́ tuntun lójú ẹ̀ ó ti gbọ́ ah, ní tẹ́lẹ̀ kí á ajẹ́kò ti tẹ́lẹ̀ nìkan bóyá tí ìṣẹ̀lẹ̀ náà sẹ́mìnà lélẹ̀ tó ní àwọn abúrú lálá tí ń bẹ́ẹ̀bẹ̀ òun náà ni pé yóò já okùn ẹbí kò ní jẹ́ ká ní ìfọkàntán láàrin ara wa ọ̀rẹ́ ò ní ni wọ́n ti sọ fún pé ah, ọ̀rẹ́ rẹ̀

tí yóò bá wò tí yóò bá ti wò ó rí tẹ́lẹ̀ àbí kó ti gbọ́ rí tẹ́lẹ̀ ń bì kan láákàyè rẹ̀ onísàdédé máa lọ síbi irú àwọn nǹkan báwọn pé láákàyè rẹ̀ wà lọ pé ah, àbí nǹkan báyìí ní ṣẹlẹ̀ àbí nǹkan báyìí ní ṣẹlẹ̀ inú àwọn aburú ìwé ìrísìírísìí tó burú jáì wal-mu'amalatil khabitha àtàwọn àjọṣepọ̀ tó burú jáì wọn a máa kọ́ ní bèèrè wọn a máa kọ́ ní bèèrè mina sariqa bí wọ́n ti ń jalè ẹ̀rì ọmọ kéékèèké tí òjò ọmọdún mẹ́wàá lọ bí ọmọdún méje lọ wọ́n wà bí tẹ́rẹ wọ́n wà ọmọ

aláburú ní ṣeìtọ́n tó ẹ pé kùránì ni àbọ́rọ̀ ọlọ́run fẹ́ rántí o lè fọ́ gbárí gbárí kó mọ́ rí àwọn tó bá ti ṣe pé aburú ni ó ti ẹ̀ nídìí àti wá bó ṣe rántí rẹ̀ tí ṣe tàbí òfin gbé wa fún ọ kọ́dọ̀ ọ̀rọ̀ ogún ọdún tí ṣe tàbí bá fẹ́ dá wa láàlẹ̀ fún yàn ọ̀rọ̀ ogún ọdún yóò sì gbé wá sí láàká ó ìtura ti déètì ẹ̀wọ̀n pípẹ́ náà lẹ́sẹ̀ nígbà ní ni kọ́dà ò lè má rí ìrántí bẹ́ẹ̀ inú ni so látara di eléyìí òun ló yẹ ká fi ṣe kíni òun ló yẹ ká jìnà sí gbogbo orú àwọn à ń wo fíìmù àwọn eré eré ìtàgé ìwádé lónìí kò wá síbi tí wọ́n gbé wọ̀ wọ́n gbé wọ orí íńtánẹ̀tì tó jẹ́ pé ẹ máa wò ẹ bá dé ní sátáláìtì nísìn wọ́n ti gbé àwọn station kakalẹ̀ tó jẹ́ pé látàárọ̀ dalẹ́ súlẹ̀ ẹ máa wò eré ẹ máa wò fíìmù bẹ́ẹ̀ ni ẹ máa wò eré nítàgé so tó jẹ́ pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bá parí ìkàtá wọn ó tún gbé mi sí serious láti pé kí ẹ̀sìn kó bá lẹ́ kẹ́sìn bá fúyẹ́ nínú ọkàn so àfi ká wá jìnà sí gbogbo àwọn nǹkan báyìí ẹ ra àwọn ni tààtà ìmú ní gbogbo àwọn kèrísìírísìí bí tó wá burú dé ẹ̀rì pé àwọn òbí àtàwọn àtàwọn ọmọ wọn náà ni wọ́n jọ máa jòkó ni wọ́n jọ máa wo fíìmù ọmọ àwọn òfíìmù ìyá ọmọ sọ fún bàbá pé à ẹ̀wọ̀ ó sí lọ ọkọ̀ báyìí ló sí ọmọ náà wọ́n wà jọ mọ́ ni bí ìgbà tó jẹ́ pé ni wọ́n jòkó so látara di eléyìí ní sínú ọkàn wọn lọ́la káì wọn wọ́n máa ronú bí àwọn eléré ṣe ronú wọ́n láwùjọ òun náà ni a intisharu azina wal-iqtisad ìmọ̀ fà kí zina kó máa ṣe kíni kó máa káàkiri láwùjọ wal-iqtisad kama rẹ́pìn inú àwọn nǹkan tí eré orí ìtàgé inú àwọn àbúrú tí máa fàánù ẹlòmí owó fíìmù eré orí ìtàgé mi ibẹ̀ ni wọ́n ti kọ́ ní ọgbọ́n tí wọ́n máa fi rẹ́pùyàn ma fẹ́ rẹ́pùyàn yóò rí pé fíìmù báyìí ló ṣe ṣe ọgbọ́n báyìí ló lò òun ló lòrú ọgbọ́n nígbà tó bá rí opportunity inú fíìmù inú aburú ńláńlá tí wọ́n ń kọ́ àwọn ọmọ kéékèèké òun náà ni pé àwọn nǹkan tó jẹ́ pé bọ́mọ bá bà láàgà tán òun ni ó tẹ̀sẹ̀ àwọn àjọṣepọ̀ tí ma bẹ láàrin ọkùnrin àtòbìnrin bọ́mọ bá bàlágà tán ní jọun olóṣèlú tó máa pé ah, ọkùnrin obìnrin báyìí láàjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn àmọ́ lásìkò tá ń sọ̀rọ̀ nísìn méje ọmọ tí ó ti mẹ́wàá ma gbogbo orú àwọn nǹkan báyìí látara àwọn eré tí wọ́n òbí mi yóò fi ọmọ kalẹ̀ wọ́n wo bí mú àtẹ̀gbọ́n àtàbúrò látàárọ̀ tí ìdálẹ́ ilé ó súgbà wọn bẹ̀ yóò tún sọ fún àwọn ọmọpẹ́tọ̀ ìmìnà lè sún o pẹba ti wò tán ẹpá ẹ àbúrò alákọ̀ọ́kọ́ nígbàtà wọn bá fi sùn ó dago méjì àárọ̀ ó dago mẹ́jọ wọn ò rí lọ àsùbá kìí látara eré burúkú tí wọ́n ń wò yìí wọ́n ò rí ìranù táwọn èèyàn bára wọn ṣe bẹ̀ ibi eré eré ìtàgé ni ibi àwọn nǹkan tán rí táwọn èèyàn ń ṣe táwọn náà sí ìtàní wá bá wọn pé ah, ẹ̀yìn náà ṣe kí ní ìwò ìtàní wá kọ́ wọn nínú aburú yẹn látara bẹ́ẹ̀ òun náà ni àwọn náà ti ṣe inú aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni pé bí wọ́n ṣe kidnap yàn ẹ́ wọ́n a máa kọ́ níbi fíìmù tàà ń sọ yìí tí wọ́n bá àwọn fíìmù míì gbogbo ẹni tó bá ti wò ó rí abẹ́ni tó ti ń wò lọ́wọ́ tí ó túbá kó bẹ́ àwọn náà mọ ogun nǹkan tàà ń sọ yìí ìpé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ni wọ́n ṣe é jiyàn gbé ibi ni wọ́n ti wò wọ́n bá jiyàn gbé bóòlẹ́ẹ̀ṣe bóòlẹ́ẹ̀ṣe gbówó ìbòlẹ́ẹ̀ṣe gbogbo eréṣiríṣi aburú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa kọ́ látara ni wọ́n kọ́ lára fíìmù kọ́lá bí tó burú dé àti rí kanú àwọn àfáàrí tó jẹ́ pé ó ní àwọn ìtàn míì táwọn máa ń sọ ẹ́n ó níbi àwọn kíní ìtàn tó máa ń kọ́ làwọn ti máa wò yóò sọ bí wáàtí ẹlòmí fíìmù ni ó wò fíìmù ni ó wò lé yóò wá débi wáàtí yóò àmọ́ sọ fíìmù fáwọn èèyàn yóò wá ah, àwọn nǹkan báyìí nìsí irú àwọn abu tí ma ń fà àwọn èèyàn ti fẹ́ sọ di mẹ́rìjá wọ́n ti fẹ́ sọ di pé kílòwòkọ rẹ̀ wọ́n ti reference ìpé ààrùn tí lágbàjá o àpádà ah, bẹ́ẹ̀ náà ni fíìmù tàà wọ́n jò ní orí pé bóyé tí náà tó padà wá rí báyìí ó ti mú gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé wo táwọn bá ti rí níbi eré rí ìtàgé ìpé ah, bẹ́ẹ̀ náà ló ṣe rí àwọn èèyàn ń lò wọ́n lọ gbọ́n látara rẹ̀ ẹ̀rùsí Allah subhanahu wa inú aburú tí ń bẹ́ẹ̀ bí eré ìtàgé yìí òun náà ni ah, tààlùmù àwọn obìnrin kẹ́kọ̀ọ́ bá ṣe máa yòhò látara àwọn fíìmù burúkú yìí ẹn wọ̀ṣúrùkú al-mukhaddirat wọ́n kẹ́kọ̀ọ́ bóò láti máa mú kókè bóò láti máa mú gbó bóò láti máa fàwàkú bà oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń fà lónìí níbo ni wọ́n ti ń kọ́ wọ́n ń kọ́ níbi eré eré ìtàgé wọ́n ó rí bá ṣe mugbó tán mugbó tán tẹ́ kórùn lára ibi fíìmù ó ti kọ́ pé kí wá ló ṣe tí mo fi mọ̀ pé mugbó oyókọ́ mi fíìmù òun náà mọ̀ wá lò nínú ayé rẹ̀ àwọn obìnrin wọ́n ma kọ́ aṣọ tó bá rí eléré ìtàgé tó wọ́ sọ́kán irú aṣọ ni ó wọ́n ma múra bí àwọn eléré ìtàgé wọ́n ma rìn bí àwọn eléré ìtàgé kọ́dà wọ́n ma serun bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí tó yẹ ká mú ànábì sallallahu alaihi wasallam ká fi ẹni tá ma kọ́ṣe ẹni tá ma wò àwọn ìwà wà kọ́ṣe ànábì ma wọ́n wà kọ́ṣe àwọn ìyàwó ànábì ma wọ́n wà kọ́ṣe àwọn sàábé tọba ilé ìbá múra yóò múra bí eléré lítàgé bó bá ṣe rún bí irun eléré lítàgé ó náà ni ó ṣe ṣòkòrò àwọn nǹkan báyìí kò sí tó fà á láwùjọ wa ju pé nǹkan báyìí ó ti wọ́pọ̀ láwùjọ wa ó ti pọ̀ jù tó ẹgbẹ́ kò fẹ́ẹ̀ síbi tí ò fẹ́ẹ̀ sí kọ́dá ni wọ́n já àwọn àfá eléré ó ti ẹ̀wọ́pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa pé àwọn àfá eléré àwọn tó gbogbo àwọn kan báyìí àwọn tó yẹ kán máa kọ̀bàjẹ́ àwọn tó yẹ kán lé àwọn èèyàn kó níbi àìdá tó wá jẹ́ pé àwọn gangan àwọn náà ni wọ́n ń sọ̀pọ̀tì ẹ̀ níbo làwọn fẹ́ sá lọ ilallahil mustaka allah subhanahu wa ta'ala ó nìkan ló lè gbà wá níbi aburú yìí ẹ̀yẹ́ rí sí allah subhanahu wa ta'ala aburú ti ń bẹ níbi eré ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ táà lè rí kọ́ nínú síyẹ́rù àlámì nùbàlá níbi ìtàn àwọn tó ti kọjá lọ nínú àwọn ẹni rí àwọn ẹni dáadáa ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ táà lè kọ́ látara wọn nínú àwọn ànábì ọlọ́run tó fi wá jẹ́ pé àwọn nǹkan tí ó lẹ́sìn ẹ̀yẹn kèfèrí nínú aburú ẹ̀rí pé ìtàkàmpẹ́ tó gbajúmọ̀ àwọn tẹ́rìsìrìsì ni wọ́n ma ní ìtà Hamza ẹ̀yìn gbogbo àwọn nǹkan tí ó tẹ́lẹ̀ wọ́n ní ìtà ànábì Yusuf ìtà wà ní al àti náà àdìs tó lálàáfíà kọ́dọ̀ wọlé mọ́fẹ́ gbà wájú wákàtí kalọ̀ tàbá sàlàyé rẹ̀ wọ́n wá sáwọn ṣe ìtànẹ́bì Yusuf wọ́n wá ń ṣe episode 1 episode 2 tí wọ́n lọ 20 kìnnìkan ẹ́n gbogbo àwọn nǹkan kí nǹkan eríṣiríṣi òní ọ̀fi síbẹ̀ ẹwà awọ ẹni tó fi sànábí ọlọ́run bẹ́yà kèfèrí kan ọmọ tí kan ní ẹ̀yìn yẹ̀wúdí kan tí ò gbádùn òní òfi sànábí ọlọ́run òun ló bá wọn kírísítẹ́nì dòní olónìí níbi eré níbi fíìmù òun náà ló fà tó fi jẹ́ pé obìnrin kan ni wọ́n fi ń ṣe Mariam lónìí àwọn kírísítẹ́nì ó gbé sínú lé wọ́n ni yá ànábì Ìsá ni tí fọ́tò gbẹ́gbà yá ànábì Ìsá ẹ̀ àwọn kírísítẹ́nì ó wọ́n ti sọ́ di kíni ẹlùmí òfìsínú tí ó fi sínú mọ́tò rẹ̀ gbogbo àwọn aburú báyìí kò síbi tó ti wá tó tayọ pé kíni tó tayọ ibi eré ìtàgé aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa <coughs> الحمد لله والصلاة والسلام على خير خلق الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله اعلموا أن الغناء من أسباب انتشار الفساد في الأرض وذلك أن الناس الذين يستمعون إلى الغناء يستمعون إلى إلى الحرام إلى المحرمات ويتعلمون منه أشياء محرمة التي قد نهانا الشرع عن أن واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد منع من من من آه، آه، الاستماع إلى الأغاني وبدلنا بالاستماع إلى القرآن وفصل النبي صلى الله عليه وسلم ما في تلاوة القرآن والاستماع إليه من الأجر العظيم واعلموا عباد الله أن الغناء كما يقول العلماء رقية الزنا ولا يجتمع الجنا والقرآن في قلب واحد ولذلك من أراد أن يتقرب إلى الله سبحانه وتعالى وأن يحفظ كتاب الله سبحانه وتعالى لا بد له أن يجتنب من الاستماع إلى آه، الأغاني أدوكف الله سبحانه وتعالى أترى الكافي àti سوى àti النبي صلى الله عليه وسلم عليكم tí الله سبحانه وتعالى ta'ala kí olúwọ bá ẹ̀yẹ́rú sí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ti sàlàyé pé eré eré ìtàgé àwọn fíìmù oríṣiríṣi táwọn èèyàn máa wò ẹ̀yẹ́ pé inú àwọn nǹkan tó fà tábú bí máa tàkà lórílẹ̀ rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni orin gbígbọ́ àti orin kíkọ inú àwọn nǹkan tí máa ti sábà bí ìbàjẹ́ lórílẹ̀ ni nítorí pé Allah subhanahu wa ta'ala ọba tó dá wa ó ma tó yẹ wá ó ma tó ṣàǹfààní fún wa òun náà ló fi pa wá láṣẹ òun náà ló fi pa láṣẹ ká máa gbọ́ al káfí máa ká alukur'an anábì gánà ó sàlàyé fún wa àwọn ládá ńláńlá àwọn orí ńláńlá tí ń bẹ́m̀bí tá a bá ń ká alukur'an tá a ma gbà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àmọ́ ṣaitan olóhun ní fi ọmọ ànábì adama lọ́rùn lẹ̀ ìpè tọ́lọ́wọ́ bá alékiọlá tí máa ti ń ṣe nǹkan tí ẹ̀ fún atáàrò rẹ̀ kó mọ́ bá sọ òun nìkan lówó wọ̀ná tó bá díjọ́ gbé dàlkìyàmá irú eléyìí òun náà ní títẹ̀ tánì gbé kalẹ̀ fáwọn èèyàn níbi algina níbi orin kíkọ ká máa kọrin ká lùlù ká jó inú àwọn rúkíyàtù zina inú àwọn ọkọ̀ zina ni òun náà làwọn àfáà pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfáà sọ pé ká máa gbọ́ orin oníṣẹ́ ríhun wọ́n ní yúnbítù torí gbígbọ́ tó bá ti gbàlá káì rẹ̀ ẹ̀yìn ìwà mùnáfìkì òun náà ni ó gbìn sọ́kàn rẹ̀ ẹ wà àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kékeré wọn ò ní bùkátà míì ju orin gbígbọ́ lọ tẹbá lẹ́lòmí tó fi ẹ́fì ìtẹ́tí tí ń lọ orin ní ń gbọ́ kọ́dà bá débi pé sìtánì ti àwọn èèyàn débi pé kọ́dà orin tí wọn ò gbédè wọn wọ́n bá mú orin kan dé nìsín tí wọ́n ń kọ́ ní faransé ọmọ yorùbá ti gbà kò sì gbọ́n tí ń sọ inú aburú ṣètọ́nì ni tó bá gbé orin kan dé nìsín tó bá kọ́ lédè germany àbáwẹ̀ èdè mi tẹ́lì kankan ti ẹ̀ gbọ́ wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa gbọ́ wọ́n sì máa fowó rà gbogbo àwọn nǹkan báyìí inú àwọn ọ̀nà tí ṣètọ́nì tó gbà wọlé sáwọn èèyàn ni Allah subhanahu wa ta'ala sọ fún wa inú suratul Luqman ó ní wa minan nasi man yashtari lahwal hadith ó ní bẹnu àwọn èèyàn tó pé wọ́n kówó wọn owó wọn òun náà ni wọ́n fi ra àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ́n àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n máa fi sọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala láìmà pẹ̀lú àìmàká ẹlòmí o máa wò pé ìbáwọn ah, kan ń gbọ́ àwọn kan fi ń pàrònú rẹ́ni kí ló kòrònú bá ọ ẹlòmí o sọ pé ah, àwọn kan ń gbọ́ kákan fi wáìlè wé táìmù ni tí èyàn lè fọwọ́dù táìmù rẹ̀ ni àsìkò tọ́lọ̀ ọba àríkẹ́ ọlábálẹ̀ yóò lò òun náà ni ó lò ẹ̀yẹ́rú sí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan báyìí ṣètọ́nì ló gbìn sí wọn lọ́kàn tó ìgbé tẹ́lòmí tó bá ní ọkà kùránì fẹ́lòmí wallahi àrò ti máa ní sọ́bá ń ka kùránì yóò sì ní ẹ̀ṣẹ́ǹjẹ̀ àrò máa ní àmẹ́jẹ́ wọ́n gbórin sí àríkán gbogbo àwọn ìgbọ́gbùgbọ́ yìí sí inú rẹ̀ ó sì máa dùn ara rẹ̀ ó sì máa yá ẹlòmí ó ní tó ń bá fẹ́ fọ́sọ́ àbí tó ń bá fẹ́ sẹ́pẹ́ táwọn náà ma wí náà nùkẹ́ ah, àtàlà kan fi ń ṣeré lásán dada mi sai lásán ulaika lahum azabun muhin àwọn ta ń sọ yìí àwọn tí wọ́n ṣe ogoro àwọn kan báyìí Ọlọ́run ba leke ọlá ni ìyà tí ma jẹ pere eyan ohun náà ló wo fi jẹ wọ́n tó bá di jo gbede alqiyama wa idha tutla alayhi ayatuna walla mustakbiran ka'allam yasma'ha tẹ́ bá wá ka qur'ani fún tẹ́ bá mú aya fún tẹ́ bá mú hadisi fún pé n tó ṣe yóò bá mu orin tó ń gbọ́ yóò bá mu walla mustakbiran yóò kai si oni pẹ̀lú gbéraga kàálàm yẹ̀sìmá àhàbígbà tí ò ti ẹ̀gbọ́ tí ò ti ẹ̀gbọ́ tó ń sọ rárá bí ó ti sínú so wúrẹ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó kìlọ̀ rẹ̀ fún wa ara wọn tó jẹ́ pé àgbàníwá inú tafsiru al-Qur'an afáwà Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọ́n ni ayà yìí ká máa kọrin ká máa gbọ́ orin abúrúlálá ni iná abúrúta wá wa ẹ́ àwọn ọmọ tálámà tí wọ́n máa ń kọrin tó jẹ́ pé àwọn èèyàn máa ń jìnà sí pé ah, àwọn olórin lélẹ́yìí àwọn kan tó wá dé nìsín wọ́n pè kíníkà ní islamic song wọ́n pè kíníkà islamic music eléyìí tó wá burú jáì ju orin àwọn pàṣúmà lọ eléyìí burú jáì ju orin àwọn oníkọ̀ọ́kọ́ tá a ti máa ń ó burú jáì jùlọ nítorí pé kíni àwọn òpé tí wọ́n lẹ́sìn àwọn òsàfí tí wọ́n sáré ẹ̀sìn àwọn èèyàn wá ń gbàtà jẹ́ wọ́n lélé iláyé lóyún wọ́n lélé ilé àlìjẹ́nà wọ́n lélé ìkíní kan èyí kò ń kàdùkú èyí kò wá fẹ́ sínú ilé kan ìyá mi ti ha orí dikẹ́tẹ̀ẹ̀dì ọmọ mi tí ó fi láhùn orin ni ó fi láhùn ìjọ ìfi kòránì láhùn orí ní ó fi láhùn tí ó mọ́ kọ́ tí ó fi tí ò ní fi kìkan gbogbo àwọn nǹkan báyìí inú àwọn aburú tó wà àwùjọ ni ó jẹ́ pé kò síbi tó bá wà tí orí bá wà nínú ẹ̀mí àti alukur'an ni àtòkùnkùn àti mọ́lẹ̀ wọn ò níjọ wà lójú kan ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n wà lọ́mọ àwọn kọ́ àwọn lọmọmọ lọlé kéwú ọmọ sí ẹ̀ta àfíìsù Al-Qur'an bóò ni wọ́n ṣe máa ń ṣe lé orí gbígbọ́ fíìmù wíwò àti gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkóòsè kí ni ìkóòlé kan jáde tú láti ní ìkóòlé kan jáde ẹ máa wá tú bẹ́yìn bá ṣe ń dé òun náà ni wọ́n máa tú bẹ́yìn bá ṣe ń tú òun náà ni wọ́n máa dé gbogbo àwọn nǹkan báyìí àbíká ṣe kí ni àbíká kíyèsí ká mọ ibi tí aburú yẹn ibi tí aburú yẹn ti ń wà anabi sallallahu alaihi wasallam anabi ni la yakunanna min ummati aqwam anabi ni àwọn kan wà inú àwọn ìjọ mi àwọn kan padà dé inú yastahilluna al-hira wal-harir wal-khamr wal-ma'azif anábìnrin táwọn tí ń sọ ìbájé àwọn nǹkan mẹ́rin nǹkan bẹ́ wọ́n sọ dẹ̀tọ́ yastahillun wọ́n sọ dẹ̀tọ́ kí ni túnmọ̀ eléyìí ó túnmọ̀ pé gbogbo àwọn nǹkan tàbí ká ìrísí haramu ní tẹ́lẹ̀ haramu ní nínú wọ́n sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ ìtumọ̀ ẹ̀ náà ni pé wọ́n sọ zìnà dẹ̀tọ́ yá nígbàtí ń bá ti fọ́sí ẹ̀ nígbàtí ń bá ti sanwó fún nígbàtí wá jẹ́ pọ̀ náà ló gbà fún mi yẹ́sẹ̀ ìlú náà dáàrí wọ́n sọ ọ́ di kíni wọ́n sọ ọ́ dẹ̀tọ́ àwa ní ibi bá kankan láwùjọ mọ́ nígbàtí kò tá ń sọ oníṣìí ó ti dé báyìí ọmọ ògbòyìn wálé ẹ́n ìtí ó kù lẹ́nu bàbá náà ni pé tọ̀ sáàrẹ́ni tó ní ẹ́n ìsún bẹ́ẹ̀ òyìn ló ṣe gíní ọ̀dá olóhun ní wọ́n bá délẹ̀ lómí yóò lóǹkó ní bá wọn bá kiri tó bá kiri oyún kí bí ilé márùn-ún wọ́n tẹ̀ wá lẹ́nìkan tó bá tutù pé ọ̀dá òun náà ní ẹ̀sẹ̀ olómọ́jọ́ olólàjẹsẹ̀pọ̀ pẹ̀lú ẹ̀ so látara di eléyìí nísìn yóò wà rí pé kíni àwọn àfáà náà tó ẹkọ́ máa pèpè irú nǹkan báwọn láwùjọ àwọn náà ni ó ṣe kíni àwọn náà ni ó wà gbókọ̀ rẹ̀ jáde tàbá gbókọ ọmọ jáde tán ẹ̀ ọgbọ́ àwádìí kó ń bí gbókọ ọmọ a ń lọ bí igi wọ́n tẹ̀wà lọ lè so igi tí bóyẹ káwọn àpá àwọn náà bíra wọn ipe igi kí ń so so igi yìí ní ti báyìí so ó bá ọmọ yìí mọ́ ọmọdé pẹ́ náà lẹ́lẹ̀ gbókọ ìjáde ẹ̀ wọn ò sí ní ṣe wáàzí bẹ̀ láíláí ẹ̀ ní gbówàzí ìsìná ẹ̀ torí pé wá gbówàzí ìsìná bẹ̀ oníṣìí ẹ̀ àpò ní ṣe kíni àpò ní rẹ́rìn gbogbo àwọn nǹkan báyìí nǹkan tó yẹ ká kéèsí láwùjọ káàmà pé àwùjọ tí ń bàjẹ́ anábì sallallahu alaihi wasallam wal harir anábì ní aṣọ silk aṣọ àtàǹpẹ̀ ní aṣọ aláàrí alharim anábì ní àwọn yóò padà sí gíní àwọn yóò sọ ọ́ dẹ̀tọ́ tó jẹ́ pé anábì sallallahu alaihi wasallam anábì ní ẹ̀tọ́ ní kómìnrin àmẹ́ èèwọ̀ ló jẹ́ fáwọn ọkùnrin inú àlùmọ̀ àwọn yìí tásìkò kan bá dé wọ́n sọ ọ́ dẹ̀tọ́ wal khamr wọ́n sọ ọtí wọ́n sọ ọ́ dẹ̀tọ́ àwọn yẹn ti sọ ọ́ dẹ̀tọ́ nìsín àwọn ìlúmí ìdẹ́sọ pé ẹmọ́ pé lọ́tímá wọ́n ni máa wùl hayat wọ́n lómi ìsẹ̀mí ni ẹni tí ọ̀rọ̀ ti ẹ̀sáàgé ẹni tí ń fi jẹ́ ẹlù ẹbú ẹni tí ń fi jẹ́ gbogbo eríṣiríṣi àti wọ́n mẹ́mú àti gbogbo ọtí náà ni gbogbo ẹ̀ gbogbo tí bá ti ni tó fi wá dé pé ó wá kò lọ́dọ̀ pé àwọn ọ̀mùtí nìkan àti ara wọn tí ń fi sáyé mutí náà pé à ah, wọ́n ní kéde òfi lògùn ni kéde pé mutí mo fi lògùn ni yóò fi lo sẹ́ díẹ̀ gan nínú ẹ̀sìn tẹ́fì wá rí pé àwọn àfá oníjàlá bí mi yíwa ní á ah, sinabu lọ́lọ́lẹ́wà o kí ni sinabu kí ni àwọn ọtí tó kù so ọtí náà ní gbogbo ẹ̀ tí wọ́n ti máa ṣe lẹ́tọ̀ nísìn tàbá wà òjò wa tàà wà nísìn a mọ̀ owó ẹbá dáwọn ọbẹ̀ àdúgbò kan nísìn wọ́n ta ọtí ń bẹ̀ ní níta gbangba tí ó ti nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ̀yẹn tàbá dáwọn bò míì a rí pé tílẹ̀ bá sú nísìn ẹ mọ̀ òpé ìmọ̀lẹ̀ ah, ya já sí látara pé kíní látara pé àwọn ọ̀mùtí tẹ́ mọ̀ rí káàkiri anábì sallallahu alaihi wasallam ti sàtọ̀lẹ̀ àtọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ ibi àwọn èèyàn bọ̀ wá sọ dẹ̀tọ́ wal-ma'azim ibi tá lọ́nu wal-ma'azim kí ni túnmọ̀ al-ma'azim àlàáfin láhàwí àwọn irinṣẹ́ eré àwọn musical gadget àwọn ìlú ní omele ní sákárà ní dòdó ní gbogbo eríṣiríṣi táwọn èèyàn máa ń lò tí wọ́n fi ń kọrin ànábì ní àwọn kan bẹ tán bá padà dé nínú àlúmà ànábì sallallahu alaihi wasallam ànábì ní wọ́n wà sọ dẹ̀tọ́ ẹwà rí ní sí pé wọ́n ti sọ gbà àwọn kátà ń sọ ní sí wọ́n ti sọ dẹ̀tọ́ ẹ́n wọ́n lùlù wọ́n lu mo ti gbọ́ lẹ́nu kan nínú àwọn àfáà tí gbogbo àgbàlá àfáà gbálẹ̀ yìí

ká má máa retí pé àníwá máa rí hílà ìlò ká má máa retí pé ọlọ́ọ̀bà alékẹ́ ọlọ́wà ní mọ̀ bí wá kí wá ló kàn fún wa kò sí tó kù fún wa jù ká ṣe kí ni lọ ká túbá kò ní gbogbo àwọn nǹkan tá a mọ̀ pé òun náà ní fasábà bí i ti ń ṣe tí alukur'an ẹni tí alukur'an kọ́dà tí ò bá mọ ìtumọ̀ rẹ̀ alukur'an ni ó ti máa lápa lọ́kàn rẹ̀ tí ọkàn rẹ̀ ò bá ti dúdú ọkà ìlúmí ti dí pẹta ẹ̀yẹn o ti dúdú yányá tó jẹ́ pé ogbó tí ń gbọ́hun tìtàní ti yé o ti sàbá sínú ọkà rẹ̀ tó látara di ilé ìrẹ́bà ka Kùránì fún yóò kà máa wò ní báyìí náà ni ìgbàtí so àmọ́tẹ̀yẹn bá túbá kò ní ó gba àwọn kátà sọ yìí tàà bá yọkàn kó ń bẹ́ tàà túbá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó dájú pé ọlọ́wọ́ bá àlekẹ́ọ́lá yóò gba tútú bá wa yóò sì bá wa fọ́ ká wa má pẹ̀lú Al-Kùránì ẹ ká lo gbogbo àwọn nǹkan tá ń sọ ee àwọn tẹlifíṣàn wa ní àbáwọn cd àbáwọn nǹkan tá nílé ní ká lò fún nǹkan dáadáa ẹ̀yìn káwọn ọmọ ọmọ fi gbọ́ta fi tó Al-Qur'an káwọn ọmọ fi wo àwọn lẹ́kṣọ̀ tá máa ṣàǹfààní ń bẹ̀ tí ó wúlò fún aláyé tí ó wúlò fún àtọ́bá ìjọ ògbìdà kìyàmá àwọn ká máa rẹ eré ọba kó omi eléyìí èmi ó náà lélẹ́yìn gbogbo tí èyàn bá ti ń fi ń ra tí ó bẹ́sìn ọlọ́ọ̀bá alikẹ́ ọlámú nínú àwọn iná pàlówà ọlọ́ọ̀bá alikẹ́ láti sọ pé innal mubazzirina kanu ikhwana shayatin gbogbo ẹni bá ti ń náà náà ọmọ Jésù ni wọ́n Allah subhanahu wa ta'ala ló kó jẹ́ ká mọ ìbàjẹ́ ríbàjẹ́ kó jẹ́ ká jìnà sí allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله أكبر الله أكبر أشهد أن لا إله